àwọn oníyẹn tó lọ gẹ́gẹ́ bí ìròyìn tí olóko gẹ́gẹ́ tó pa mọ́. ọ̀pọ̀lọ́ ó ń tọrọ ẹ̀ mọ́rin ó ń tọrọ àwọn bàbá àbá kan wọ́n ní à wọ́n sì aláwo ni ìgbẹ́jọ́ sì ní lára ìṣẹ̀lẹ̀ lọ́sẹ̀lẹ̀. látọ̀kùnlá látọ̀kùnlá látọ̀kùnlá yẹrí àwọn àbá tí wọ́n sọ pé wọ́n ṣe tí wọ́n ẹ bá wọlú ẹni bẹ́ẹ̀ ẹni pé kò ní làákàyè èmi àti mọ́fì àjọgbá ni tí kò dín kankan wípé àjọ gbà ní so what i'm talking about ó lè jọmọ babaláwo èmi bàdí ti dé eégún ni wọ́n bọ́ lè tiwa ògùn ni wọ́n bọ́ lọ́lẹ̀dẹ̀ tiwa barista sọ nínú orin ẹ̀kọ́ tó ìyẹn ò ní kí n má kírun orin islam ni mò ń kọ orin islam láyé fi mọ̀ mí so what i'm talking about what i'm saying so àwọn àfáà tó lọ kírun tí wọ́n fi lára ó tọ́ súnà ọ̀run re alìjánná fìdá ó tún lọ́ máa fi ṣèkẹ́ fún iwájú tó ti kọ́kọ́ lọ́njẹ́ ó dáa ẹ̀yìn tó fi sílẹ̀ kó má bàjẹ́ láéláé bisimilahi rahman irọyìn aláhùláhi láàyè láwùjọ ayélujára kọjúmọ látàwọn sòwòsò mọtò wàlá náà wọn àwọn ọmọ ìsàmúwà tó ń wọn ṣẹlẹ̀ sí ẹṣin fáwọn ìdáwó ilá bẹsẹ yàrá mọ wọn báyìí ẹni wà wà lẹfà wọlá yìí tí wọn bẹ ṣe òun náà wọn lábẹ wọn jàmbá sí àwọn òsì ìsàmúwà fi dàbí aláyàwó ìsàmúwà ọrùn rẹ ó di dérè ó dàrí ó ti dojú àná. ká máa lọ ikú mọ́tò ẹ̀kọ́ wọ ló pẹ́ yìí. ó ti sọ́nà ọ̀rọ̀ mi ikú Murphy ẹ̀kọ́ ẹni Fúlàní Bàárí ti dé mo rí ẹ̀kọ́ kọ́ nínú ẹ̀ fún ọba díẹ̀ tàbí ọmọ Murphy Murphy mọ̀ mí because a close lọ wàá ṣọ́ra díẹ̀ fún ọba díẹ̀ tó fi mọ Murphy mo rí pé èèyàn tó tó nílẹ̀ lọ Murphy wọ́n máa kí mi wọ́n máa bẹ̀rẹ̀ orí mi bóyá mo jù lọ bóyá jù mí lọ Murphy ò mọ̀ ṣùgbọ́n Murphy bá rí máa fún ní respect so látara bẹ̀yẹ ẹ̀kọ́